إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إن إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا بسم الله الحمد لله والصلاة على رسول الله adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún fi ìṣe rẹ̀ sọ wa láti àná di òru ti òní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala tẹ́ lọ́sàn-án tẹ́ lóru wa ọlọ́run jẹ́ àti wo àlùjánnà onídẹ̀ra èyí mà ní ètò yìí ètò wa al-irshadul islami èyí tí ilé ẹ̀kọ́ máàlù ibn taymiya al-islami pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ibn taymiya model college tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àtìlẹ́kẹ́wò àtìlẹ́wé ó bá ọmọ àti àǹbẹ̀ǹbẹ̀ ọlọ́dẹ wọn ṣòro ìdíje kí wọ́n ní àlùbáríkà ẹ̀yin náà sàmì àwọn ọmọ àti náà wọ́n ṣòro rẹ̀ wọ́n ní àlùbáríkà ìjókòó wa tò ní labalọ̀ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ó ní àwọn ẹ̀kọ́ yáàyì tó yẹ kó máa bẹ lára wa ní tá a bá fẹ́ ka alukurani alápàlẹ àdáàbò tìláwàtì alukurani ẹ̀kọ́ bá a ṣe ka kurani ìlànà bá a ṣe ka sáàfin gbẹ̀san níwájú ọlọ́run kó tó di wípé a máa tẹ̀síwájú nílé eléyìí ìkànnì àwọn akẹ́kọ̀ọ́ wa ọmọ ní gbólóǹkan tó fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت إذا السماء تشققت وتصدعت وفتحت أبوابها قامت القيامة وأذنت لربها وحقت واستمعت لأمر ربها وانقادت وأطاعت وحق لها أن تسمع وتطيع وهو الذي خلقها وبناها فأمره مطاع نافذ لا غد له وإذا الأرض مدت وإذا الأرض مهدت وفرشت كما يفرش الأديم بزوال الجبال وبثها ليقوم عليها الحساب وفصل القضاء وألقت ما فيها وتقلت وألقت وخذفت ما في باطنها ورمت ما في جوفها من الأموات والكنوز وخلت مما في باطنها تماما ọlọ́run jẹ́ òṣèré yóò jẹ́ kó ní àlùbáríkà ààbẹ̀ náà bá ṣùgbọ́n ìwọ̀n tààlà àwọn mẹ́rin ní kọ̀ọ̀kan wa náà ọlọ́run jẹ́ òṣèré jẹ́ kó ní àlùbáríkà ìdánilẹ́kọ̀ọ́ tó lè mú òṣìṣọ́ àdáàbùtù láwọ̀tẹ̀lẹ̀kọ̀ọ́ ànìkẹ́rì àwọn ẹ̀kọ́ àti ìlànà bóòlù àṣẹ ka alukur'an kálíbà dá nínú àwọn àjókòó tí ó ti lọ ìbátan ń sọ nípa àdáàbò síyàm wọ́n mọ̀ fàṣọrọ́ tó à ń dára àwọn iṣẹ́ olóore èyí tí ka ká mójútó púpọ̀ tá a bá ń gbàwé Ramadan lọ́wọ́ oníkàkà alukur'an tẹ́lẹ̀ àwọn àdìsọ wá wá nípa ẹ̀sìn sí lẹ́ńbẹ̀ ni pé mọ̀nkọ́rọ̀ ẹ̀ ń bá gbìyànjú tó pe àràfí kan jáde nínú alukurani alápọ̀nlé wọn kọ dáadáa lẹ́ẹ̀kan fún onítàn anábì ní ẹgbọ́n mi yé o láàkóòlù aliflanim harfun kéjì pé tíyàn bá sí sọ́ọ̀tún bá kọ́ra tó ṣe aliflanim àràfí kankan o àràfí mẹ́ta ni o bẹ́yìn bá fẹ́ gbà ládàá yìí àti ká láwọn ẹ̀kọ́ yáàyè tí ń bọ̀ yìí ká ní lára bíbẹ̀ ìbákọ́ èèyàn kà ka alukur'ani ni rúbà kọ́ọ̀rí alukur'ani wọ́n alukur'ani yàrá àlọ́ ọ̀pọ̀ mi ẹ̀dá tó ṣe ka alukur'ani ṣùgbọ́n tó dúpọ̀ ká máa ṣe àdúrà fún èpè oní alukur'ani oní yóò máa ṣe fún un látàrí pé kọ̀ọ̀ká níbàámu sí ìlànà bó la ṣe ka alukur'ani bó bá fẹ́ ka alukur'ani tó fẹ́ o ìkíní ń ikhlasu niyyati lillahi ta'ala jẹ́ kí àníyàn rí ọ́ dá níbi kùránì tó fẹ́ kà ká ń torí ọlọ́run ọba nìkan ṣoṣo má kà á nítorí ìṣe kárí mi má kà á nítorí ìṣe kágbọ́ mi má fi àlùkùránì méèwọ ojú rí àwọn tí a jẹ́ olówó aláàbí àwọn alẹ́ àwọn òṣìṣẹ́ fún yín lé àwọn àti délé yìí ìsáwáka méje yàtí mẹ́fà ńlá kálẹ̀ ẹ̀ẹ́n ẹjọ́ kẹ́ẹ̀ máa padà rán ni tiwa má torí ilé ìka àlùkùránì ká ń torí pọ́lọ̀ ọba ló pa wá láti ká máa kà á kà á kó lè bà bà ládàá gbọ́n tọ́lọ̀ ọba sọ lábala ikhlas ká ṣiṣẹ́ nítorí tọ́lọ̀ ọba ní ká ṣoṣo ìjọsìn tọ́ọ̀bà ṣe ṣe lẹ́yìn tí fi ń wá ojú rí ọlọ́run láyé àti lálùkìyàmù fad'ullah mukhlisina lahu ddin máa ké pọ́lọ̀ ọba rẹ máa ṣe àdúrà máa bẹ lọ́wọ́ ọba mọ̀fìlẹ́sì ìdàláwọ̀dẹ́yìn lẹ́yìn tí ń ṣe àfọ̀mẹ́sìn rẹ̀ fún ọlọ́run láàyè nínú sọ́tàlì báyìí náà ọlọ́run wa máa omirò ìlàlẹ́yà àbùdùlọ́ mọ̀fìlẹ́sì ìdàláwọ̀dẹ́yìn ṣọlẹ́fà ọlọ́run ní ẹ̀yin tẹ́jẹ́ mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn tí wọ́n ṣíwájú yín àfàwọn láti nǹkan kan tayọ pé ká máa jọ́sìn fọlọ́run ká sì máa ṣe àfọ̀mọ́ àjọsìn fọlọ́run ìtumọ̀ àtàfọ̀mọ́ ni pé ká máa ṣẹ̀sìn nítorí ọlọ́run ló pa wá ló pa wá láṣẹ ká ṣe nítorí tá a fi ṣẹ̀sìn ni tó bá ń sọ nípa àwọn ojúpànà tá a gbà ṣẹ̀sìn kíkà alukur'an tìlọ́wọ́sọ̀rọ̀ kur'an al-karim ìkan ló jẹ́ nínú àwọn abala ìjọsìn tá a ṣe fọlọ́ kódà tá a bá ń sọ nípa àgbà àbíkèrè alukur'an alápàlẹ́ omi tó tóbi pọ̀ tá a fi ṣe àbíkèrè ìyàtọ̀ sílẹ̀ yìí òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé iqra'u وابتغوا به وجه الله عز وجل من قبل أن يأتي قوم يقيمونه إقامة القدح يستعجلونه يتعجلون به ولا ولا يؤجلون به ìtumọ̀ oníṣẹ́lẹ̀ ọba sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀yin sàbẹ̀ mi àtẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá gbọ́n tẹ́ ń wojú orí ọlọ́run àti tàlùkìyámà ìkọ́rọ̀ olùkùránì ẹ máa kí alùkùránì o bẹ́ẹ̀ bá ti wá ń ké wàbítẹ́gù bí ìwọ́dí àlọ́ ẹ máa ké lẹ́yìn tí ó máa fi wá ojú rẹ̀ ọlọ́run lẹ́yìn tí ó máa fi béèrè ẹ̀san lọ́dọ̀ ọlọ́run. bí ìgbà fi gbà wá níyànjú eléyìí eré òjíṣẹ́ ọlọ́run ìdáhùn wa ni pé mi ń kọ́ bìlà yé àti ìyàkọ́ mọ̀ àwọn kan bọ̀ káwọn èèyàn kó tó di pé wọ́n ó dé àwọn tó ti pé wọ́n máa ka kùránì ayé nìkan ni wọ́n máa fi wá yata àjàlú náà wò owó nìkan òní wọ́n mà fi wá wàlà yàtà àjàlú náà fún òní káyé láti fi bẹ̀rẹ̀ ọjọ́ àlùkìyàmà ajẹ́ pé ẹ̀kọ́ àkọ́kọ́ nù o tí ọ̀gbọ́dọ̀ náà wà lára rẹ ìrẹsọ̀ bá fẹ́ kí alukur'an kò fẹ́ gba ìsan lórí rẹ̀ lẹ́nu àwọn ẹ̀kọ́ yáàyè hadirin bọ́bà alukur'an kàn gbogbo ara yọ wà níbi kùránì èyí nǹkan ń ọkàn rẹ yóò máa bẹ níbi kùránì tó ń kà má jẹ́ tí ó máa ka kùránì ọkàn rẹ tí ó sì ṣe lọ òkùtù ara nìkan ka lùkùránì ọ máa kà á ọkàn rẹ wà ń bẹ inú ó fi láǹfààní láti ronú sí ìní wọn ó fi sọ nípa àwọn ìlú òfìgbọ́ nípa àwọn ọmọ aná tẹ́rù ọlọ́run ọba tí ó bọ̀ ọ́ tí ìwárìrì tí ó bọ̀ ọ́ tọ́mọ wá gbìyànjú lórí pé iṣẹ́ wo ni màá ṣe tí n fi ní jẹ́ kan nínú àwọn tí wọ́n wọ inú ọlọ́run ẹni ọba ka alukur'an òun láti kà á lẹ́yìn tọ́kàn wà ńlẹ̀ àdúrà lábá ni tọ́kàn ọba ti sí bí ìgbà tí èèyàn ń ṣeré ni o wa kọ́ wà ńlẹ̀ ẹni pé tọ́ba ka bọ́kàn rẹ̀ ṣe á wà ń bẹ̀rùn ìpayà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yóò máa wà nù báyà rẹ̀ nígbà tó ń ka alukur'an ànitọ́ bá ń kà á à ń tẹ̀sẹ̀ dìrọ̀ bí Allah subhanahu wa ta'ala yóò kọ̀ sínú ká máa kà níkà pé èmi lọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ tó bá ń kà níkà pé ìrẹ̀ lọ́run bá ń bá sọ̀rọ̀ àwọn àǹfààní tí ó sì fún yọ pọ̀ ìkíní ni pé ó lè bẹ̀rù ọlọ́run ẹ̀kejì ni pé ọkàn rí wà ń ń tọ̀ ń ká ọ máa ka atara ọ ma fi bá lọ torí pé alukur'an kàlámù ọ̀rọ̀ náà bọ̀ bàdékè ọlá ó alukur'an ò ṣe. lẹ́nu àwọn ẹ̀kọ́ yáàyè ni pé àyẹ̀kọ̀rọ̀ alukur'an aláàtọ̀hárọ̀ bẹ́yìn ọba ka alukur'ani èèyàn kà lẹ́yìn tó ń bẹ lórí ìmára ni o ìtumọ̀ eléyìí ka alukur'an kọ́kọ́ ṣe àlùwàlá kó tó di pé ọmọ àká bí jẹ́nà bàbá ń bẹ lára rẹ ráàlì dájú pé o ti wẹ ìlú ọ̀ràn àyàn kó o tó máa ṣe tìláwà kó o tó máa ka alukur'an àti pé jẹ́nà bàbá ń bẹ lára rẹ èèwọ̀ ni kò gbọ́dọ̀ fọ́ọ̀ka alukur'an òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé a gbọ́dọ̀ ka alukur'an o àti ká jẹ́ ẹni wà ní mímá ìrẹ́ tó bá wá ní jẹ́nà bàbá lára ọ̀lọ́wẹ̀ ìwẹ̀ ọ̀ràn àyàn bọ́ọ̀ bá wá rómi àjẹ́ pé táyà máa ìmára ilé ìpẹ̀ ńlọ́wọ́ aṣẹ́nu kò tó láǹfààní láti ka alukoran ṣùgbọ́n àwọn àyà kan bẹ́ẹ̀ ní alukoran tó jẹ́ pé àwọn àyà ń bí àdúrà ní ló ṣe rí bẹ́ẹ̀ bá ní jẹ́nẹ́bà lára kò sí ní tó burú ìyẹn lè máa wí àwọn gbólóhùn tó ti bí òṣì tí wẹ̀ bí gbólóhùn la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin gbólóhùn yìí àmọ́ wí nígbà tí ìṣòro bá dé nígbà tí ọ̀nà bá fẹ́ dí mẹ́dàá nígbà tí yàn ń bẹ lọ́fìn kọ́lọ̀ lè yọ ọ̀yàn kó ní ọ̀fìn náà gbọ́dọ̀ yìí àmà wí yàrá ìlà ìlà anta subhanaka tàbí tá a fi máa ń bẹ lọ́n pé ọlọ́run ara padà sí ibú gbọ́dọ̀ wo ni rabbana la tuzigh ọlọ́run ò sẹ́rìsẹ́rì ibú wọ́n jẹ́ sẹ́rì lẹ́yìn tó ti wá lẹ́yìn tó ti pé ìsìlámù wahab lana min ladunka rahma ọlọ́run wá tawá lọ́rẹ̀ ìkẹ́ àánú látọ̀dọ̀ rẹ̀ lọ́run innaka antal wahab dájúdájú rẹ̀ ọlọ́run ọba ọba tí máa ń tani lọ́rẹ̀ ìnìyàn ọlọ́run ọba ìlòwò ṣe ọlá pẹ̀lú òwú ọlọ́run a tún máa tẹ̀ síwájú lórí àkọlé kan náà lórí ìkànnì kan náà fún ìbéèrè lábala tó bá rú wa lójú lábala ẹ̀sìn yálà ìdánilẹ́kọ̀ọ́ tòní ni àbáwọn àlámà rí mi ìtọ́jẹ mẹ́tì ẹ̀sìn ẹni pè sórí zero eight zero five three four five eight one seven two zero eight zero five three four five eight one seven two títí ọ̀la náà màá sàlámà. دار بن تيمية ملا صلاة على يا رب فارفع معهدي واحفظ مجيري من خلا وانصر أساتيدي على ضعف ونجح من بلا يا قومنا أيا إلى دار ابن تيمية ملا يا من يريد الحق صلنا وابن تيمية على زد علمنا يا ربنا والفهم في نيل العلا زد علمنا يا ربنا والفهم في نيل العلا إلهي وعيد وبالي ولي